ọmọ tá à ń wá. ta ń bù ọ ní mílíkì. bọ̀dá kí ló ṣe fún mọ́dù fi bọ̀ mílíkì. èyí ò ṣe kankan akẹ́kọ̀ọ́ burúkú ni ó bù ọ mílíkì lọ́fẹ̀ẹ́ lọ́fọ̀ gbogbo. nígbà tí bọ̀dá mọ́dù rí mi nígbà tí ì lọ nígbà tí ì lọ wọ́n á pè mí wọ́n á pè kí n wá ìmí wá lọ ń tèmi. mọ́dù pọ̀ ń gbogbo wá. ìmí wá lọ. ó sì lọ. wọ́n á lọ. gbà ó débẹ̀ ńkọ́ mo kọ́kọ́ lọ sílé wọn mo lọ sílé wọn nígbà tí mo lọ sílé wọn eh. mo wá wọnú yàrá àwòrán. Eh, eh. ọmọ táwọn owó ní yàrá mọ́dù ìgbowọlé tó kí ló ṣẹlẹ̀. wọ́n ní pé kí n jòkó mo jòkó. o jòkó ìgbowó jòkó ń bọ̀. wọ́n ní ìbọn kí ni mo bọ̀. jésù o ò bọ àbí. mo bọ o bọ ìgbowó bọ́ ń gọ́. wọ́n ní kí n sùn mo sùn. mọ́tò ló sùn ó sì sùn nǹkan bàjẹ́ lọ. mo wá sùn gan. láti mo wá sùn àwọn náà á gùn lé gùn lé ọ. you think say you dey wise. gbàgbọ́dọ̀ gùn lé ọkọ. Ah, ewé. ọmọ táwa dá òun dá mi lóhùn. ọmọ táwa ọ̀rẹ́ rẹ̀ ni gbàgbọ́dọ̀ gùn lé ọ kí ló ṣẹlẹ̀. It is finished. Ó já ó ti bàjẹ́. Sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì eh, ò ṣe wà yìí. Hmm? tí máa ti ṣe tẹ́yìntì mi ò tún padà lọ sílé wọn o torí mo ti gbá ẹ rí. jésù ó bàjẹ́ olówó ẹni ọmọdún kú òní ta mọ́dún. èyí lẹ́sẹ̀ yìí lọ. òní kúre mọ́dún mọ́dún òní kúre. sorry sorry sorry don't cry don't cry.